ẹ̀bà ẹ̀bà mo fẹ́ béèrè nípa kíni covid tó wà lórí tó ń ṣẹ̀ṣẹ̀ yìí. náà mahaba. ní ọ̀dọ̀ wa ní Ìlọrin ibi so wọ́n ń ṣe òfin pé ní èèyàn twenty five kò gbọ́dọ̀ mọ́ kó jọ ju twenty five lọ. Mm. wọ́n pé presidency náà sì sọ pé àwọn state mẹ́ta ni nǹkan ní total lockdown pé pẹ̀lú tábà wọ àwọn méjì pé so ṣé àwa lè mọ kí òun jẹ̀mọ́ wa lọ́dọ̀ wa bíi nígbà tí o sì ti report case kankan ní Kwara State pé bóun ni ẹ̀sẹ̀ rẹ̀ sí mo fẹ́ bẹ́ẹ̀ nípa ẹ̀. báwo kan lọ fi kàn ṣé àfààní yín kan tó ti kí màmá jà yín lòun lọ ṣe kéwú díẹ̀ ṣe kéwú díẹ̀. kékeré. àdá báwo kan lọ fi kàn ṣé ẹmíà Ìlọrin àti gómìnà kọ àná ìsìnkú kẹ mọ́kì jẹ́ máa ní màláṣí. wọ́n ní pé tába kójọ ju twenty five lọ kí kàmọ tó ká kàmọ máa pé twenty five. sápò ayé wa kájà máa mọ́sálásí ibi tẹ́nìkan bá dé kẹ́gbẹ́ tilẹ̀kùn máa kọ́kọ́ jáde sápò ayé kan. a akọ àwọn ká. Ah, ah. and then tí kinní yẹn bá wọlé nígbà wo ni wọ́n tó mà. wọ́n ti ní àwọn affiliation eh, centers wọ́n ti ṣe kalẹ̀. ẹ eh, sí gbogbo èèyàn tí ń wọlé ló ń lọ síbẹ̀ sí gbogbo èèyàn tó ń wọlé tuntun ló ń wọlé ló ń lọ síbẹ̀. Ah, Ah, ọlọ́run ọba sọ pé wà látọ́ kó bí àìdí ìkúnmẹ́lá tàhálùkà ọlọ́run tó ń sọ náà ní pé wà látọ́kù tó lo àǹfùsàkùn iná lọ́wọ́ àkáàna bí kò rọ̀ṣìn ọlọ́run ọba sọ pé wà mọ́ yẹ́kùtù lé mìíràn mùtà àmìdà fàjàzá òhù bẹ́ẹ̀ pé kán kásá fún ẹlẹ́tẹ̀ gẹ́gẹ́ bí afọ. ẹlẹ́tẹ̀ ẹ̀tẹ̀ tó fáírọ̀sì ẹ̀tẹ̀ léwu tó coronavirus ẹlẹ́tẹ̀ lè lo 20 years lẹ́yìn ìgbà tí ẹ̀tẹ̀ mú ta kọ́mọ́ ti kúrò láyé òun coronavirus ẹ̀mí ní májìjà ló ń jẹ tó bá ti wá rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ sì ni ẹlẹ́tẹ̀ arínàárí pẹ̀tẹ̀ ń bẹ lára rẹ̀ ṣe arínàárí ẹ̀ ti coronavirus ń bẹ lára rẹ̀. ẹ ẹ rí i ṣe à ẹ̀sìn Islam ti pa wá láti pé ká má kójọ mọ́ gan láti gbà tá ìsìn yẹn ti bẹ̀rẹ̀ ànábì tún sọ pé láyé kó ló lè mọ́mú rẹ̀ bọ̀ àdá musa aláìsàn gbọ́dọ̀ máa wọlé ìtàlá láàfíà mọ́sálásí dẹ̀ ní irú ọ̀gbìn wa ni gbogbo èèyàn ní ọwọ́ ọ̀gbìn ẹ̀ lè dẹ́nu bọ̀dì padà sẹ́yìn àwa máa pín àìsàn yẹn káàkiri inú ìdílé àwọn mùsùlùmí sọ wa dé akọ́jọ́ sí pé tí wọ́n bá fẹ́ máa wo pàṣẹ́ntéèjì àwọn táìsàn yẹn mú jù kọ́ wájọ́ sí pé mùsùlùmí ló mú jù lọ tó àwọn àfi mọ́sálásí dá ìsàn alẹ́ sáwùjọ tó ẹ ti mọ́sálásí yín kálukú kírun lé ẹ̀ka máa pè wọn káwọn èèyàn máa máa wọn máa kírun lé wọn kò yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ọ̀yẹ́sẹ̀ kéde gan táwa mùsùlùmí fi mọ̀ pé yẹ ká gbélé wa so ẹ̀sìn yìí ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà nígbà tó yẹ kí n pè é yẹn tó yẹ lọ ni pé ìgbà tí afa kan padà wá sàyẹ̀ fún mi pé ìgbà tó ṣẹlẹ̀ láyé àwọn ànábì àwọn àfọwábà ipe ṣé a rí gbọ́ pé ní ìlú gangan nìkan ni wọ́n ti àwọn yẹn ti dúró nílé pé gèsè pé gbogbo àgbáyé ló padà dúró nílé ìgbà tí ò ti wọ Kwara sí gangan. báwo ló ń ti mọ̀ pé kò wọ Kwara sí bó ló ń ti mọ̀. gbogbo gbogbo ṣètò ní àbá Kwara sí ló ti wọ̀ ọ <laughs> lọ́sùn ọ lọ́yọ̀ọ́ kéèyàn máa sọ̀rọ̀ ọrọ ọ̀rọ̀ tí ọrọ tí ọ̀bá làkàyè má rà tọ́ ẹ̀ mùsùlùmí rí na ẹni tó bá kẹ́kọ̀ọ́ dáadáa làmá bílẹ̀ rẹ̀ fatiwa irú ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báyìí. àwọn tó kéwú ni wọ́n ń pè ní masalasi bí nìsín ẹ̀gbọ́n tí wọ́n pé fi bù yóò àfa masalasi nìyí tó ń sọ pé láti bí ọ̀sẹ̀ méjìlá tún ṣe báyìí màá kí jẹ̀mọ́ pẹ̀lú àwọn ọmọ mi nínú ilé àti ìyàwó mi àwọn student wa náà kí jẹ̀mọ́ àti wọn náà bí láwọn náà wà bíi mẹ́fà méje tí wọ́n mi ẹnìkan kan jáde ẹnìkan kan wọlé ebi kìíní yìí fúngbà díẹ̀ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ọlọ́run dẹ̀ tú wá lè yọgbà ẹ kú ní mọ́sálásí lẹ́jẹ́ fúnra yín tí wọ́n bá láwọn ọmọ àti mọ́sálásí ti ẹ má kí ẹ nínú ilé ẹ límìtì Naa. gbọ́ kò sí covid ní ìlú yín pé kéèyàn má jáde síta àwọn èèyàn jáde lọ bí sẹ́ẹ̀tì sí. ó lè lọ ránjẹ àwọn bá lọ ránjẹ náà yóò kí àfún yóò kí àfún yóò mọ ẹni tó fẹ́ ra nǹkan wọn ní ẹni tó lẹ́gbẹ̀ẹ́ yìí sáwù wà o. Hmm. yóò tó bá yẹ pé wà lórí whatsapp ẹ send the message lórí whatsapp màá forward àwọn lectures kọ̀ọ̀kan sí ẹ contact lórí whatsapp màá forward àwọn lectures kọ̀ọ̀kan sí tàbí kí gbọ́n hàbí náà tó bá kẹ́lọ́ pé kò náà bá lọ́ọ̀ mi kàn.